هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as-salihat. ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من تمسك بمنهجه إلى يوم الجزاء أما بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقبع إليه تأداف ولا أبا الله الحمد لله أبا تيو شواه بش شواهين òun náà ni kó ṣe wá lọ́kàn lára àwọn tí wọ́n dá màláyé pòun ló dá wa pòun ló dẹ̀ ń pèsè fún wa àdúpẹ́ fọ́lọ́wọ̀n ọba náà lórí ìfẹ́ yìí. ìsìláàmì lè máa foríṣiríṣi nǹkan ṣakọ́ṣiyàn ràn ṣe fàárẹ̀ láyé ṣùgbọ́n abèlè ìsìláàmì. abèlè ìsìláàmì láà abàlè ìsìnwáhó. ìkan nínú àwọn sàhábà ló fèlè ìṣìyànrà lójú àwọn èèyàn nígbà tó náà bẹ̀rẹ̀ sí ṣe ìsìláàmù láyé ànábì sallallahu alaihi wasallam àwọn kan wá fi ń ṣe ẹ̀yẹ́ ládùúgbò wa mú ṣeré ẹ mọ̀ a ti ma wá mú ọ ní jìdì báàbù ṣeré a ma mọ́ nínú ògbọ̀n ṣeré a ma bẹ́ni tí kòtò rẹ̀ ṣe súnà ṣeré láàbẹ̀lẹ̀ ìfìwà ẹ̀lẹ́gbẹ́ àtúnmà a ma bú wa bí ìgbà pé à ń fi bí para wa tó rà ń Àwọn abúwa pé aláàjọrí mọ́lẹ̀. Allahu akbar. Àbílì ìsìláàmù láà, àbàlì ìsìwá ooo. Ní sọ̀hábí wa ni a èmi tèmi, àbílì ìsìláàmù láà, àbàlì ìsìwá ooo. Ó ní bàbá tèmi ìsìláàmù ni. Láà, àbàlì ìsìwá ooo. Ẹni ẹ̀ ní bàbá mi tí mo lè fi ṣakọjú pé ìsìláàmù ni bàbá mi. Ìsìláàmù takọ̀rọ̀ bẹ̀kọ́ ìsìn ni ó tẹ̀mí mi wọ́n ní bá ọ̀yọ́ bá ń ṣe fáàrí pẹ̀lú pé ọmọ ìdílé kọ́ìsì láwọn ọmọ ìdílé tẹ̀mí mi láwọn. àwọn dákọ̀rò bẹ̀ kọ́ìsì àwọn tẹ̀mí mi. èmi náà dẹ̀ máa ṣe fáàrí pé ọmọ ìdílé ìsìláàmù lèmi. ilé yẹn náà tó. ìdílámù yá ti ní àjàlí. àtúbọ̀ fọ́lọ́ àwọn ọba tí ò jẹ́ kákòókò wá sì tó lórí ilé ayé. kákíkàṣe ìlànà من الإسلام سربالا ọwọ́ ti ìsìláàmù jọ lọ́ṣọ́ ẹ̀yin náà ẹ̀ṣẹ̀ ìsìláàmù lónìí tẹ bá ṣe àfikún ìyàrá yín tẹ ni ẹ̀bíyàn kan gbà ìsìláàmù lónìí òun kọ́ ló fẹ́ wá buyì kún ìsìláàmù ìsìláàmù ló fẹ́ wá buyì kún ẹ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o àlàyé rẹ̀ pọ̀ gan tó fi máa mọ̀ pé ìsìláàmù ló fẹ́ buyì kún ẹ tó bá bẹ̀rẹ̀ ìsìláàmù lónìí ìmọ́tótó rẹ̀ tún lé kan sí tó bá bẹ̀rẹ̀ ìṣúwó náà rẹ̀ ó tún lé kan sí tí bá bẹ̀rẹ̀ sílámù lónìí ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara rẹ̀ tún lè kàn sí bó bẹ̀rẹ̀ sílámù lónìí wà á jẹ́ aláṣàjẹ́ kò ní jẹ́ gbogbo nǹkan ni wà kàn máa jẹ kò ní jẹ́ gbogbo nǹkan ni wà kàn máa mú wà ti mọ̀ pé àwọn wà haram ni èèyàn gbọ́dọ̀ jẹ eléyìí èèyàn gbọ́dọ̀ mú eléyìí bó bẹ̀rẹ̀ sílámù lónìí wà á mọ́ bolo yẹ kó lo ara rẹ̀ sí ò ní máa ṣe ṣìnà mọ́ ẹlòmí sọ pé ọ̀ní mùsùlùmí ìwé tó ṣe ń kọ́ ẹ̀hùn ògbọ́yé ni islam tán introduce the ìtànà bí ṣe ni kí ń ṣe àwọn islam oníbàndírí islam tá ìtòrí sẹ kìí ṣe islam oníjó kìí ṣe islam olóògùn àwọn eléyìí à ń bá wọn bẹ́lọ́ ọkọ́lọ́ ńlá wọn ni àní islam gidi original islam original islam eh, original islam islam hakiki islam hakiki Allahu Akbar àbẹ́lọ́ ọkọ́lọ́ ń jẹ́ kí mi àti lè ṣe o akẹ́rẹ́ káàbọ̀ lónìí lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ fọlọ́run tá a tọrọ àlékan láàrẹ̀ fún àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ètò àìtó yìí náà lẹ já sí ìpè òdodo ní Fresh FM one oh seven dot nine àbíọ́lọ̀ fún ọmọyáwá bàbẹ́lẹ́já afọ́ra alhaji wa Shamsuddin Sheikh bàbẹ́lẹ́já kọlọ̀kójọ́ kọmọ́ ṣẹ̀bà àfiṣọ́ rẹ̀ ṣọ́wọ́n kó bá ṣẹ̀lẹ́kún dáadáa rẹ̀ fún wọn. lọ́mọ jẹyọ ṣubú níbi ìtẹ̀gàdé. àbẹ̀lọ́ fún wọn kó jọ o. lọ́mọ jẹyọ ṣubú níbi ìtẹ̀jìgá o. àbẹ̀lọ́ kó jọ kó ṣàánú wa o. iwájú lẹ́wù máa lọ ẹ̀rù ní ìrẹ́yìn. eléyìí ní ṣókí fún ọmọ ìyá wa eléyìí tí wọ́n ṣolùgbọ̀wé ètò yìí torí pé na ó lẹ́yẹ káṣàdúà fún onáàní tá a ṣe yìí ìtí kó wa wa náà gbọ́dọ̀ máa ṣe fún wọn ní kọ̀rọ̀ ó yẹ kó ju ìta ṣe gbangba yìí lọ torí àkókò wa àwọn pápá òtí ẹ̀fẹ́ bá ṣe ń sọ ń gbangba yìí ṣùgbọ́n ẹni bá ṣe ẹ̀já kì í lẹ́ni à ń tẹ̀síwájú mi ta bàdánilẹ́kọ̀ọ́ wa yìí dé lórí ọ̀rọ̀ àìtìkà òun náà ni tí à ń sọ bọ̀ àti káàpé àwọn májẹ̀mú rẹ̀ láfẹ́ yànàlá rẹ̀ lónìí àwọn májẹ̀mú tí ó gbé ìtìkáàfù dúró torí pé ìsìláàmù tiwa ó ní àwọn òfin àti àwọn ètò ó ní àwọn ìlànà àti gbogbo àwọn kò sí máṣe kó tó lè di pé ọlọ́run ọba máa gbà àwọn májẹ̀mú yẹn ni tí a fẹ́ yànàlá rẹ̀ lónìí tó jẹ́ àwọn májẹ̀mú tí ó gbé ẹ̀ǹtìkáfù téèyàn fẹ́ ṣe dúró wọ́n tó fẹ́ ṣe ẹ̀ǹtìkáfù gbọ́ májẹ̀mú kò tó ṣe ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé lè ní náà níbẹ̀ ni ìṣúlẹ̀ dájú náà ni pé ó yẹ kó o ti palẹ̀ mọ́tọ́ kó wọlé kó o ti dé mọ́sídì tó ti fẹ́ ṣe ká tó kí sọ̀dátìlì mọ́gírì àwọn kan palẹ̀ mọ́ pàwọn fẹ́ travel lọ ṣe ẹ̀ǹtìkáfù kò wọlé o eléyàn ò wọlé o láti ṣídò rẹ̀ hàn ilá sàláàtì masajid a gbọ́dọ̀ kó gbá kákágbọ̀n kánà ń lọ ń ṣe ẹ̀ǹtìkáfù níbì kan ká ní afẹ́ lè ṣe ẹ́ntìkàfù níbi kan àyàfi ní mọ́sálásí mẹ́ta péré mọ́sálásí mẹ́ta péré lèyàn máa ti lọ ṣe ẹ́ntìkàfù mo fẹ́ travel lọ fọ́nà kó kúrò lábẹ́kùtà ní kó ló fẹ́ lọ ṣe ẹ́ntìkàfù ní Ìbàdàn ó ti ti dáadáa lẹ́yìn ilẹ̀ nìyẹn gbọ́ yé dáadáa o ọ̀rẹ́ sí nílé tá à ń sọ fún àlàyé tí hadith yìí ń ṣe ni pé ń ti ka fúpò fẹ́ rìnrìn àjò masalasi mẹ́ta òun náà ni o lè rìnrìn àjò lọ́pọ̀ fẹ́ lọ ṣe i'tikaf masjidil haram èdè tó wà ní makka ibẹ̀ nà kọ́kọ́ bákan náà masjidil nabawi tó wà ní madina haramẹ́ni náà ni al-masjidil aqsa ọlọ́njọ́ gbagbára mùsùlùmí padà fún wa bó ṣe tó àti bó ṣe yẹ mọ́sálásí wa ni almasjidul aqsa gbogbo ayé náà mọ̀ fún mọ́sálásí wa ni ṣùgbọ́n gbogbo tó ń ṣẹlẹ̀ bẹ̀ lọ́wọ́lọ́wọ́ táà náà rí nínú ìwé ìròyìn táà ń rí wò láti ṣì rí pàwọn kan tó ṣì ń dúkokò máa mùsùlùmí bẹ́ẹ̀ ọlọ́njọ́ ò fún ara rẹ̀ ọlọ́ngbẹ̀ tọ́ wá kò falẹ̀ wà lọ́wọ́ lọ́nà rọrùn tí ò ní la ogun lọ lẹ́yìn mọ́sálásí mẹ́ta yìí kò tún sígbà láàyè ká tún dégbà dagbọ̀n gẹ́gẹ́ bí hadith ìsáàánú sọ yẹn pé láàrín ti ká àfáàn tí wọ́n ń kà yẹn tó gbọ́ yẹn ní ó ní àfi ní mọ́sálásí mẹ́ta yẹn náà ni látara jẹ́ yìí àwọn arí àwọn kan tí wọ́n tún máa ń kó ẹrù wọn náà lọ ṣe àìtìkà fún wọn ọlẹ́gbẹ̀kú lọ nẹ́sẹ̀bẹ́ òkúta ẹlòmí lè kó lábẹ́kúta kó gbà lọ́rin lọ ẹlòmí lè kó lè kókó gbòṣogbò lọ ẹlòmí lè gbẹ́dẹ́ lọ ó lọ ṣe ẹ́tẹ̀ká fún ní ọwá ní àwọn travel ní mo fẹ́ lọ sí mọ́sùkì kan ní mọ́sùkì special gan ògbélé eh, òtítí ń dá nǹkan mi lẹ̀ títí yé wa báyìí nísìnyí ṣùgbọ́n nínú ìlú bí tó wà wa ṣe ìtìkáfù ń bẹ̀ gbọ́ má jẹ̀mú rẹ̀. yíṣtàrọ̀tún lè fi hàtílẹ̀ ìtìkáfì sábà àtúnṣòro tẹ́. májẹ̀mú méje náà olùmọ́kú kalẹ̀ fún ìtìkáfù kìí. àṣàrùtún lè awọ́l. májẹ̀mú alákọ̀ọ́kọ́. alẹ́ ìsìlá. ẹni tó fẹ́ ṣe ìtìkáfù gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí má ló fẹ́ fi fà lójúmọ́ ra ni kò tí ì máa o ẹ̀hẹ́n àyín lòdù ògbó kọmíyàn òórùn yẹ̀wẹ̀ ní jẹ́ kí àwọn gidi gbádùn ṣe jẹ́ kó kọ́kọ́ gbà náà kì ọmọ kékeré tó ma wá dá wàhálà máa paru ma wá rojọ́ ma wá sunkún ní ma wá tọ̀ọ́lé ẹ̀yìn kékeré tó máa tọ̀ọ́lé ní mọ́sídù ó ti gbọ́dọ̀ lè mọ̀ yàtọ̀ láàárín ọ̀tún àtòsí kí nǹkan ti yé kó ti bàlágà kó ti màṣíọ̀ kó ti ní experience bá ṣe ń sun ìta yàtọ̀ sí bá ṣe ń sunú yàrá nínú ilé. aṣáàrò tó sàálìfò. ẹlẹ́ẹ̀kẹta àníyàjò rẹ̀. ẹni tó rẹ̀ ṣe ẹ́ntìkàfù kìí ṣe pé yá ó dá kí mo tẹ̀ fíì bí yákè mìíràn tẹ̀ máa lọ mọ́ọ̀sì ó gbọ́dọ̀ láàrin ọkọ̀ fẹ́ wá ṣèjọsìn fọ́lọ́hun ni tí wàá dìde plan rẹ̀ tí wàá fi lélẹ̀ fún un náà níyàn nìyẹn umuru bí mọ̀kọ́ sódìhà ó gbọ́dọ̀ náà níyàn tó wá ṣe

a tún sínú masjid ó mọ̀ pé mọ́mọ̀ òkún pín ní mọ̀ nígbàtà ìṣọ́lọ́n obìnrin ẹgbẹ́ rẹ̀ gan tọ́jọ́ wà ń bẹ̀ máa mọ̀ pé ìsọ́lágbájá ọmọ kìíní kan ti wà ọ́fṣọ́lá ó síbẹ̀ kò fẹ́ lọlé ah, ah, ni tó

Àlàkọ́mísù. Ẹlẹ́ẹ̀karùn nínú Àlẹ́kọ́fọ́ ṣẹ́ṣẹ̀wá ti lè fọ́rọ̀jì lẹ́pa òléhì tààlà. Bí a bá fẹ́ ṣe àǹtìkà, ó gbọ́dọ̀ kóra ró kúrò níbi pé kó máa lọ jẹ̀gbádùn ara ولا تباشروهن وأنتم عاكفون في المساجد èyí tó dáa jù ni pé kó má tiẹ̀ fíìlì kankan lára rẹ rárá kóra rẹ níjànú kó má ronú gbàbẹ̀ kó o ti ṣàìsùn dáadáa lóru torí ẹ̀ tó dáa jù ni pé àtẹ̀kì fún kí wọ́n máa kí tààrọ̀ rẹ̀ tí wọ́n lóru kọ́ tètè sùn lálẹ́ kọ́ wá jí lóru kọ́ kí tààrọ̀ rẹ̀ tọ́ bá tiẹ̀ lè gbìyànjú tọ́rí kùránì kan parí láwọn ọjọ́ yẹn làkánà ahsan kọ́ fi máa kírun títí tọ́ fi máa parí rẹ̀ ẹmọ̀ pé tó ti ṣe lè lóòrùn tó wá máa fi dilẹ̀ má oòrùn àkùn asùn torí pé oòrùn gangan òun iṣẹ́ yẹn mẹ́wàá àgbẹ̀yìn Ramadan ló lọ́lá jù láyé bó ṣe jẹ́ pé mẹ́wàá àkọ́kọ́ Muharram ló lọ́lá jù nínú àwọn ọjọ́ ayé mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ lọ́sàn rẹ̀ ọ̀sán Muharram mẹ́wàá rẹ̀ àkọ́kọ́ olólọ́lá jù nínú àwọn ọjọ́ tá à ń lò láyé bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé mẹ́wàá àgbẹ̀yìn Ramadan òun náà ló fi lọ́lá jù nínú àwọn òru rẹ̀ láyé torí ìdí èyí wá kóra ró síbẹ̀ má ro má má ṣe ń tó lè ṣàkóbá fún àìsíkàfù rẹ̀ náà asáàdìsù ẹlẹ́ẹ̀kẹfà a na lè fi masjidi tó kọ́ mú fi ilẹ̀ jọmọ́ ààrùn ẹlẹ́ láàrin ẹta ń sọ ìmáàmù ní ní ṣéèkù náà ni wọ́n tún ń pè yín ni wọ́n ń pè yín kọ̀lẹ́fà ní ẹ má nínú lílọ kóra yín ró síbì ẹ má ṣe mọ́ tẹ bá ti ń ṣe tẹ́lẹ̀ ẹ túbá ẹ kúrò ní rẹ̀ ni mo ń sọ fún yín táńpẹ́ ni pé wọ́n fẹ́ kóraró inú ilé ọlọ́run kóraró sí yé tira rẹ mọ́lé mọ́

kò ní sílẹ̀ kò ní fẹsẹ̀ múlẹ̀ kò ní yanjú aláàfíà. ìdá kaná lè àmàlò ma wá fi kan lè ṣẹ̀rí àti fi umùrí fi ta. àwọn nǹkan mẹ́fà bá fẹ́ kálẹ̀ yìí wọ́n la máa fi wọ̀ pé ṣẹ́sì sí ẹjọ́ tànọ́bì sallallahu alaihi wasallam. tí ò bá ti sí lára bá ṣe fẹ́ kálẹ̀ yìí pátì ni o má ṣe má ní o mo fi ọlọ́run bá bẹ̀ẹ́. alákọ̀ọ́kọ́ nínú rẹ̀. asábàbù kí ni ìdí tó fi fẹ́ ṣe ìjọsìn tó fẹ́ ṣe ìdíwọ̀ ló fi fẹ́ ṣe ṣọ́lọ̀un ló ní kó ṣe ṣọ́lọ̀un ló ìrántí kàbùtà fẹ́ ṣe nìsìn kí ni ìdí tó mú wá torí pé Ọlọ́run bá ní a ṣe. Fàyìzá tẹ àbàjá ní ìsànù lìláàrí. Tẹ́jà bá ń dọ́sìn fọ́lọ́run. Ìbádà tẹ́rù àti húnà tẹ́rù bí sábàbí ilé ìsàjẹ̀rọ̀ àyà ń fàníyà bẹ̀dẹ̀ àtọ́ màrídò dàtún. Èèyàn á ṣèjọsìn fọ́lọ́run kò wá ní sábàbí kan tó awa nínú alùkùránà àrí awa nínú hadita anábi sọ́rọ̀ sàn àárí àwọn alìkẹ́ pàtàkì orí gbé kalẹ̀ fara rẹ̀ àdádálẹ̀ lélẹ̀ yẹn ìdúdà tó ní àdáṣọ́ ìdí ha ìyẹ́ta àti kankan dákẹ́ lórí ọ̀rọ̀ mọ̀lídì tàbí sọ pàdádálẹ̀ ní kò sí nínú ẹ̀sìn wa láàfin ìgbà kankan dákẹ́ nínú àkójọpọ̀jọ Sunday aládádálẹ̀ ní kò sí nínú ẹ̀sìn wa ìjẹ́ra láwọn èèyàn tún celebrate tí wọ́n náwó sí tí wọ́n tún gé kéèkì fún kò sí nínú ẹ̀sìn ká máa celebrate rẹ̀ bákanáà lẹ́yẹ́kìrì kọ́dìrì tí wọ́n tún tẹ pósítà tẹ gbogbo ẹ̀ káàkiri náà kò sí ní nẹ́ẹ̀sìn wa àpòlò ẹni pé níwà àtẹ́kọ́ gbogbo ẹ̀ a tún máa ṣọ fún gbogbo eléyìí ní ìsàfi yanjú rẹ̀ kátayé yanjú rẹ̀ àgbọ̀dọ̀ má yanjú rẹ̀ àfiwọ́ àtiwá gbajúmọ̀ iṣẹ́ àwọn ànábì ọlọ́run ni Al'amúrẹ̀fàárí alìjínsù. Ìran ìjọsùn tó bẹ́ ṣe yìí. Fàlábúdá ayẹ̀kú na àjẹ̀kú na lè ìbádá tó máa wá fíkà tẹ́lẹ̀ sọ́rọ̀ ìfíjínsì ha. A gbọ́dọ̀ rí pé a rí in tó jọ tó jẹ́ pé gbọ́ ibi tó ti rí rí tó fi ṣe bó ṣe ń ṣe yìí. Níbo ni wọ́n ti rí tiẹ̀ yìí? Fàlábúdá ìran ń tà ń pè ní jọsìn nínú antikaf olari nínú alukurani ó lè jẹ́ nínú ramadan ó lè máa ṣe nínú ramadan àti rí ìran rẹ̀. falau ta'abbada al-insanu lillahi bil-ibadati lam yushra' jinsuha fa hiya ghayru maqbulatin. bí a bá ti jọsìn kan táàrí yípo àrábì ṣerú ìjọsìn yẹn gangan òun ló àdádálẹ̀ ni ọlọ́run dẹ̀ nígbà àdádálẹ̀ lọ́wọ́ ẹ̀dá kan. ẹlẹ́kẹta. àlẹ̀kẹ̀ ìfìyàtò bó ṣe yẹ ká ṣe àìtìkàfù là ń sọ bó ṣe yẹ ká ṣe yìí Rọ̀mọ̀dánù là ń gbàdá sọ bó ṣe yẹ ká gbà yìí ìrun là ń kí taari pàànàbí ṣàrẹ̀ bá ṣe fẹ́ ṣe yìí àbánàbí kọ́ ló kọ́ bá ṣe fẹ́ kírun sọ́lọ́sọ́lá tàràwé ta ń kí ànábì ló kọ́ bá ṣe ń kí náfílà òru tẹ̀ní tẹ̀yìn kí tẹ̀yìn yọ ṣe mẹ́jọ tọ́lámọ́ mẹ́rin ọjọ́ àkàn ní náà kankan lórí ìdúró kankan ń bọ̀lẹ̀ ń ti rí lè yẹn tàlẹ́bí jọ Ẹ̀lẹ̀kẹ́fí yẹ́tò rẹ̀. Tàràwì ìtàn kí ni sí ààrẹ ni fi jọ, àlábìlá fi jọ, káyẹ́fà, báwọn ló ṣe yẹ ká ṣe, sọ̀lọ́ọ̀sọ̀ olókọwà. Àmọ́bìnrin. Ẹlẹ́kẹ́rin tọ́ nínú tàà fi mọ̀ wípé ẹ̀sùn tẹ́yàn ń ṣe, ó wà àkọ́dínlẹ̀ síbànà bí ṣe ṣe, òun ni pé kó lòdìwọ̀n, sọ̀rọ̀sọ̀rọ̀ kó ní òdìwọ̀n, Alakadiru. Ànábì ló ń fún kàsí tá ń ṣe ló ń fò dí wọn. Fàláwà ọ̀dà ìsànù ni ayé sí ìdá sọ́látà aláàánà àfàrídọ́tọ̀ fanàkú ló rárí ìgbédọ̀tọ̀ gẹ́rọ má kúbò láti. Bí kéèyàn sọ pé ìran tá ń kí lẹ́ẹ̀márùn lójúmọ́, òun fẹ́ kíkì òun lẹ́ẹ̀mẹ́fà, òun fẹ́ kíkì òun lẹ́ẹ̀méje. Ìrẹ́ náà ni irú ìtàwọn ìyẹn wá tí lọ ṣe nísìnyí. Nábìlà orú tèní. Wọ́n tún ti fi kún tọ́lọ́ lọ́bílẹ̀ ọ̀rọ̀ tè ní tàbá ti kítàrọ̀ wí ipò tún sí tó ń jẹ́ bẹ́ẹ̀ tàbí tá ń kítàrọ̀ kítàrọ̀ wí tó dé oló ti padà wá bọ́ sí pòtàrọ̀ wí sí tá ń kí lálẹ́ ọlọ́run ò ní láwà alábọ̀ wá lọ́rùn la yukallifu Allahu nafsan illa wus'aha yuridu Allahu bikum al lọ́sàn-án aṣínà lálẹ́ akítàrọ̀ yìí títí títí aparí rẹ̀ ó tún máa dòru tààtù sí ń palẹ̀ mọ́pá fẹ́ jẹ sahur àti máa níná fìlà fọ̀ páwọn kan ànábì ò fírú kò rẹ́kọ́mẹ́ndì irú rẹ̀ rí fáwọn sàábà pàápàá àbúbákìrì ò dúró irú rẹ̀ rí fáwọn sàábà pàápàá umar ò dúró irú rẹ̀ rí fáwọn sàábà pàápàá àwọn tí wọ́n dé lẹ́yìn wọn ò dúró irú rẹ̀ rí fáwọn mùsùlùmí ibi tẹ́lẹ̀ yẹn ti ṣàn wá ẹ̀dá padà síbẹ̀ back to sender. Àmọ́rọ̀lá kọ́mísù. Torí àdádá rẹ̀ ni máa ṣe mọ́, a ń sọ ọ̀fà ọwà gbọmú, ọwà kọ́mísù. Ọwà lọ́nkànnẹ́ ti tí ò jẹra mọ́ra wọn. Àlẹ́kọ́mísù. Ẹlẹ́ẹ̀kanu. Àzàmánù. Àkókò tàà ń ṣe, ẹrí pé gbogbo bàtà bá ń ṣe wà gangan gangan ni problem. Wọ́láì, ó dàbí ká máa sọ̀rọ̀ ètò ààbò nílùú. Ah, àwọn wo ni wọ́n jẹ́ kó dàrú? oníkálukú wa náà mọ̀ wọ́n tábà ti fi lè náàfà náà ti rí wọn fà láti gbòǹgbò pẹ̀lú ògùn ọlọ́run fọ̀kànbalà jọba. àzàmánà àkókò tà ń ṣe. Fàdáwà na wájò láàrùn bọ́n ha àfihì àwọn àjámìzì lè hijjá jẹ. Bí kí ẹ lọ mú ẹran léyà rẹ̀ kó wá pa ní ọjọ́ àkọ́kọ́ tẹ̀lẹ̀ hijjá. Fàlá. Ilé ẹ̀lá lákàrin nínú tá a ṣàlàyé rẹ̀, yà pé ní ìfìyẹn ó ti gbé gbági. Fàlá tó kọ bá lòlẹ̀ àbẹ̀hìyà tó ní mọ́kànlábà ti ṣẹ̀rí ìfì ìzàmánì. Ilé ọlọ́wọ̀ ní ìgbà torí pé kò ṣe pẹ̀kínpẹ̀kí pẹ̀lá kókò tọ́lọ̀ ni a fi pẹran náà làwọn tí wọ́n kírun nísìn ah ó afẹ́ pẹ́ díẹ̀ ká tó ṣe léyìí ṣùgbọ́n sọ́díẹ̀ náà lọ́wọ́ bẹ̀rẹ̀ ó yẹ ká tún máa tẹ̀mẹ́nu àwọn èèyàn ń pè wá lórí rẹ̀ púpọ̀ mọ́sálásí àdúgbò tí wọ́n quarter to eight ni wọ́n ń kí àǹṣà yìí tí wọ́n fẹ́ sì ti parí tààrọ̀ wíì sí eight thirty wọ́n fẹ́ da gbogbo ẹ̀ gbúrúgbúrúgbúrú torí pé nìkan àdúrà kan lè ní tó fẹ́ gbàdúrà lọ́dọ̀ rẹ̀ inna lillahi wa inna ilayhi raji ó ti tó gẹ̀ẹ́. Àzàmánù. Ìrọ́bìnrin àìsá ìlà àkókò yìí, gbogbo mọ́sálásí wọn bá ti ń ké ní tò 8, ẹkàn ń sọ̀run àwọn èèyàn nù ni. Ìmáàmù ọlọ́run àbíẹ́, ọlọ́run àbíyàn, wọ́lọ́ ọlọ́run àbíyẹ́, ọlọ́run àdẹ̀wọ́lá kó dodo dodo ọ̀rọ̀ ni. Sọ̀lọ́bìnrin àìsá ìtẹ́ ń ké ní tò 8, àìsá yóò ti wọlé. Àsìkò tó wà láàárín afẹ́kẹ́ sọ̀lọ́bìnrin àti afẹ́kẹ́ sọ̀lọ́bìnrin ó gbọ́dọ̀ pé wákàtí kan kó lé ẹṣínú ní aago méje kù ṣẹ́jú mẹ́ta àbẹ́ẹ̀mọ̀ pásìkò tó rùn wọlé nìsín nìyẹn ẹwọ́n á ṣínú ní rásìkò gbà yẹn ẹwà ń kẹrin sáyì ní aago mẹ́jọ ó kù ìṣẹ́jú mẹ́wàá ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ló dé ọ̀zẹ̀mẹ́nu ọ̀rẹ́ àwọn akẹ́nà pàtàkùkọ rẹ̀ tí ìṣọ́lọ́ Ọlọ́run sọ́nà alìkùránì pé ọ̀nà tó ní akẹ́ òun fàṣùkò sí. Ẹwọ́ àìntì káàfù tàà ṣe náà lára tó kọ́lé ní méjọ́lè nínú tàà torí rẹ̀ tó ṣe ní kábà lè ṣe kò ń gẹ́ òru mẹ́wàá ká lè ṣe kò ń gẹ́ òru lẹ̀ láti kọ́dìrì níbọ̀lẹ̀ ń ti wá mọ̀ tá ló wá sọ fẹ́yìn pé on the twenty third Ramadan ní láti kọ́dìrì lọ́dọ̀ sí táwọn náà fi fi wọn sí twenty fifth táwọn fi fi wọn sí twenty seven ẹwà ha ọdẹ ẹ sọwọ́ ẹlòmíì fi wọn sí twenty four ẹlòmíì twenty five ẹlòmíì twenty one ẹwà ha ọdẹ ẹ sọwọ́ ẹwà pin òrùjọ́ kan ṣe dẹ̀ nílẹ̀ láti kọ́dù máa ń jẹ́ lọ́dún ṣe kì tí wá ní àbí ti tàwọn àwọn akíní lókè tọ̀hún àbí ti ọ̀há ah, ah, ah, pọ̀ṣàn pọ̀ṣàn lè lè yẹ bá àwọn èèyàn lẹ́yìn ayé tàti fẹ́ ṣe ìjọsìn. Fọ́láwọ́ na ojú lẹ́ni ìrìnká káfà fi gbéyìn máa sì jìdí fáìnà àti káfà ó láyọ̀ fẹ́ o. Bí àwọn aṣe rántí káàfù níbi tí kìí ṣe ní mọ́sídù, ó kàn ṣeré lásán ní rántí káàfù kọ́ lóṣù. Yánà ni rántí káàfù. Fọ́dé tá a pè ní rántí káàfù. Láyẹ̀kùnú ìlà fílẹ̀ màsájídì. Inú mọ́sídù láti máa ń ṣe o, láfi fọ́gi mọ́ bí díà tí wọ́n ń ṣe ní tán pè ní kọ́lúwà o. Allah, rántí káàfù inú mọ́sídù láti ń ṣe o. Inú mọ́sídù ni o kò sí tá ń pè ní pé yàn lọ sápamọ́ síde kan nínú Islam ti ti wá kó wá ní pé jọsìn ló ń ṣe mi tó sápamọ́ sí yẹn ò wá ní wá rí ìjọsìn tó wá látọ̀dọ̀ Ọlọ́run ọba gangan ṣe ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdádálẹ̀ yẹn táwọn èèyàn dálẹ̀ wọ́n ti fi pantú jẹ́ ìpìlẹ̀ sí gangan rẹ̀ ẹ bèrè lọ́gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu nìkan oru ìyẹn ló wá ń sọ fáwọn èèyàn káàkiri ayé náà wá ha sórí kò sí ẹ̀lẹ́rí ní hadith kankan ẹ̀lẹ́rí ní sahih bukhari ẹ̀lẹ́rí ní sahih muslim ẹ̀lẹ́rí ní tirmidhi ibn majah kullu hadhihi al-kutub ẹ̀lẹ́rí bẹ́ẹ̀ an bẹ̀rẹ̀ kẹwàá tẹ̀wàá rẹ̀ sábà pàdé rẹ̀ nínú al-qur'an àwọn àdìsá náà bẹ̀rẹ̀ lérí bẹ̀ àwọn àdí àgbélẹ̀ ọ̀rọ̀ yẹn àwọn èèyàn wá pa ìtó jẹ́ sọ̀rọ̀tìbẹ̀ níyàtì tó jẹ́ pé ọ̀ranyàn gan ní kò ṣe sọ̀rọ̀tìbẹ̀ níyàtì nínú tẹ̀sáwùd ẹ bẹ̀rẹ̀ láwọn ìyá tẹ̀ ń kó káàkiri àwọn obìnrin tẹ̀ ń kó kiri àwọn ọkùnrin tẹ̀ ń kó kiri ẹ ti kó báyé wọn ẹni kí wọ́n ka tó ń kà ní tàṣàwìdì ọkàn máa jù ká báyìí ni wàláhì wọn ọmọ kankan kà wọ́n kàn ń súfèé jù ká ni wọ́n ọmọ kankan kà á kàn máa ṣe á kàn máa ṣe bígbà tí wáìpà mọ́tò ń lọ tó ń bọ̀ àwọn fi bà wọ́n jẹ́ ìnẹ̀kó bá wọn àwọn náà ti ṣe kó rí wọn kù lẹ́fí máa rọ̀ pé rí wọn òkú gbogbo ń tẹ́ kàtún ọlẹ́rí tẹ́ ń kàrí wọn ní dọ̀lálù ìmáàmì mọ́kítà dábí fi hàn lè yé tí máa mọ́ bá ti yẹ hànà tó ti sọnù tẹ́ pẹ̀lú ìmáàmì owó ló fẹ́ fi àwọn èèyàn mìk dọ̀lálù ìmáàmì ìmáàmù ẹ̀sìn aṣíwájú míṣánà dọ̀lálù ìmáàmì kọ̀lẹ́fà ṣéèkù tó dọ̀láàlàtà wá ṣídì. Ètò wá burú bẹ̀rẹ̀ ní kẹgbẹgbẹ̀rún ló máa tara ti ẹ̀sọ́nù tó rẹ̀ lájúwájú. Dọ́là lóòrò. Dọ̀láàlàtà wá ṣídì. Onáwò wáṣọ ẹ̀rí pé ìyàwó ìmáàmù ní ti gbogbo ẹsẹ̀ náà sílẹ̀ yìí. Dọ̀láàlú olúfí. Ogun tán náà wọ̀ náà rí, náà ọmọ ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ sí wọ̀. Náà yàwó àjọwọ́ náà fi ń wọ̀. Ṣùgbọ́n tí máa mú bá dúró tán, ìmọ́ra rẹ̀ ṣe súnà, ó bá náà bí mú, àwọn ìyàwó rẹ̀ náà jáde orí wọn ní ah, mọ̀ṣàlá àwọn ìyàwó àrin ní rere eléyẹn náà ìtìjú ló máa jẹ́ fáwọn tóun náà bá ń darí láti má tún mọ̀ra wọn ṣe ṣùgbọ́n ìmọ̀ọ́mọ̀ ẹ̀ ti rí wọn sí àwọn náà wà ní ilé àsìkò orún tó ìpẹ̀lú ìyàwó oníyàwó ni náà ah! torí díẹ̀ yìí tá ní àgbọ́yé ẹ̀sùn Islam táa fi pé àkórí ìdánilẹ́kọ̀ọ́ wà yìí ní ìpè òdodo òdodo làwa máa máa sọ o adẹ̀ǹdẹ̀ ọlọ́run kó jọ kó jẹ́ kó dodo yìí lápalára wa apáta àrùkọ àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ ọlọ́run tó lápalára wa o ẹjẹ́ apá àdádálẹ̀tì ẹni náà palẹ̀ rí mọ́ pa ẹgbà ń ti kàfù lọ ẹni ẹ̀ẹ́dẹ̀ ti ti mọ ìbádẹ̀ ti wá pílánì ẹ̀tẹ́lẹ̀ o kò tí ì bọ́ tó bá tiẹ̀ ṣẹlẹ̀ nílò yẹ káwá sọ pé wá ṣẹlẹ̀ pé ẹ̀wà náàfàánà àti lè wọlé lónìí torí pé ẹ̀ṣẹ̀ ń gbọ́ bó ṣe lálàáfíà tó ní bó ṣe jẹ́ pọ́n lóyẹ́kẹ́ máa ṣe tó ní ìtẹ̀filọ́n dígbàdàgbọ̀n tẹ̀filọ́n pàdé iṣẹ́ ìwù wọ́n fẹ́jáde kálúwà tẹ̀fí máa ṣọkalẹ̀ dè wọ́n tẹ̀fí ń dáná gbogbo níyàn rọ̀ndọ̀rọ̀dán ni tẹ̀ ń gbomi káàkiri gbogbo ìtẹ̀ ìṣe yẹn tẹ̀ lọ́nkúlẹ̀ níwájú ẹnìkan tó náà wá ń ṣàjọ́ àfún káàmù ni ojú ti là ìsìláàmù ti là wá lójú kúrò lóko ẹrú ìdára rẹ láwọn ọmọ bẹ́ẹ̀ ọlọ́run fúnra rẹ máa yẹ kẹ́nìkan máa tàn wọ́n ló mọ́ tó ń ṣe wọ́n ní alára ló mọ̀bí tára ti ń bá ní òun ìwọ́n lọ́wọ́ ṣe ń ṣe ẹ́ èèyàn lè máa rá àwọn bí alára bẹ ọlọ́wọ́n bá rẹ ara rẹ má bẹ̀yàn lọ́wọ́ àdúrà mọ́ mọ́tò àdúrà di kìí ṣiṣẹ́ bíkìlì àbíṣẹ́ wẹ́dà

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ abẹ́òkúta.